gbogbo ẹni tí bá ń dúpẹ́ fọ́lọ́hun ní onígbàgbọ́ òdodo ọlọ́run ṣèlérí àlùjánnà fún irú ẹni bẹ́ẹ̀ torí pé ọlọ́run ní máa yà fàáìlú lọ́hùn bí àdáàbìkùn in ṣàkárùtùm wà ámàntùm wà kánà lọ́hùn ṣáàkìrọ̀nù àlìmà. ما يفعل الله بعذابكم إن شكرتم ìjẹniyà yín ọlọ́run ní nǹkan kan fi ṣe àmọ́ pẹ̀lú májẹ̀mú méjì ni májẹ̀mú alákọ̀ọ́kọ́ ń ṣàkárùtò bẹ́ẹ̀ bá ti ń dúpẹ́ lérí àwọn orin tọ́lọ́wọ́n ọba ṣe fún alọ́lọ́kan òjọ̀kan lónírúurú ní ṣíṣẹ̀ǹtẹ̀lé tí ó sì ló ń kà bẹ́ẹ̀ ni ò wà ámẹ́ntùm májẹ̀mú ẹlẹ́ẹ̀kejì tẹ̀síjó nígbàgbọ́ òdodo bí méjèèjì bá ti pé nígbà náà ọlọ́run lóun ò ní ìfìwà ìfìyàjẹwà òun ò ní nǹkan kan fi ṣìyẹn pé òun ní jẹwà níyà wàkánà lọ ṣáàkìrọ̀ ni àlìmọ̀ dájúdájú ọlọ́run ọba dúró dúpẹ́ lòun gan fún rẹ̀ ìyẹn ni pé yóò san wá lẹ́sàn-án dáadáa tá a ṣe àṣẹ rẹ̀ tá a tẹ̀lé òfin rẹ̀ tá a pa mọ́ yóò san á lẹ́sàn-án rẹ̀ ẹ máa wo ẹnìkan ò lè lo àyè fọlọ́hún ìyẹn ni pé ẹnìkan kan ò lè já ọ̀rọ̀ rúmọ́lọ́hún lójú torí pé àlè ìmọ̀ ni alámọ̀sán òun ni ọlọ́run ọba gbogbo iṣẹ́ bí téèyàn bá ṣe láyé tí ò bá sí ìmánì ńlẹ̀ ọlọ́run ò ní fún èèyàn lẹ́sìn torí kọ́lọ́run ní man amila saliha wa huwa mu'minu ẹ̀rí ẹ bá ń ṣe dáadáa wá òun bẹ̀ yẹn kò ní jẹ́ app yóò jẹ́ hal kò ní jẹ́ conjunctional wow yóò máa jẹ́ conditional wa huwa àlè torí tẹ́yàn bá mọ̀ báwọn tẹ́yàn bá lọ sọ pé mọ̀nà àmìlà sọ́ọ́lì àwọ̀ àmúmínú pé ẹ bá ń ṣe dáadáa ó ní mọ̀mí ní ìsọkúsọ lè yàn ẹ bá ń ṣe dáadáa ní ẹni tó jẹ́ mọ̀mí ní ó fi hàn pé dáadáa kò ní já tẹ́wọ́ gbà lọ́wọ́ ẹnikẹ́ni àyàfi kó jẹ́ mọ̀mí ní nínú dáadáa lọ pẹ́ dídú wà ìrọ̀lọ́run ní májẹ̀mú tóun èèbọ̀pẹ́ lọ yín oníkẹ́ jẹ́ mọ̀mí ní. إن شكرتم وآمنتم يعني من يشكر الله أو قال أنه شاكر لله عز وجل وليس بمؤمن فشكره غير مقبول عند الله مردود أنت شيء مؤمنين tó dúpẹ́ fọ́lọ́run ọpẹ́ rẹ̀ tó dání àní ìgbà á sí torí náà bàbá lẹ́nìkan ti ń kọrin ọpẹ́ tí ń jó láàárọ̀ kùtùkùtù tó lóun jí o tí òun á mi ní kò kírun ọpẹ́ rẹ̀ ọlọ́run ṣùgbọ́n alẹ́ bí yukmin wàhídà Muhammadin. ẹni tó bá nígbàgbọ́ ní ìjọ kan ṣoṣo ọlọ́run àti ìjẹ́ òjíṣẹ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó wájú tó ní alhamdulillahi alladhi ahyana ba'dama amatana wa ilayhi nushur tàbó sọ pé alhamdulillahi alladhi afani fi jasadi wa radda alayya nínú àwọn ìtànàbí máa sọ tó sì fi kọ́ wa pé ká máa wí nígbà tá a bá jí dìde náà wí. irú ọpẹ́ tẹ́nìyẹn dúngbà tó jí òun yóò jẹ́ tẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó bá ìjẹ́ lẹ́bọ àbí kékeré ọlọ́run ní gbà adúpẹ́ bọ́lọ́run ọba tó ṣe wá ní tí ò ṣe wá lákan òkú ọ̀kan òkú nì mẹ́jọ wọnú ọ̀rọ̀ wa torí gbogbo àlámọ̀rí tó bá ti wọ̀ yóò bá jẹ́ pátápátá kí làkan òkú ọ̀kan òkú ìgbàgbọ́ òun náà là ìgbàgbọ́ ìṣèkèkè yìí gbogbo ohun tó bá ti wọ̀ ni ó bàjẹ́ pátápátá ẹ̀ṣẹ̀ tó bá wọnú gbàgbọ́ tí ò láì tí ń ṣe kèfèrí kò ní bá gbàgbọ́ jẹ́ ṣùgbọ́n yóò dọ́gbẹ́ sí ìgbàgbọ́ lára ṣùgbọ́n tó wá jẹ́ pé kúfúrù tàbí ṣíríkù ló wọnú gbàgbọ́ yóò bà gbogbo ẹ̀jẹ̀ ni yóò sì bà gbogbo iṣẹ́ jẹ́ pátápátá àpẹẹrẹ ẹni tó jẹ́ múmi ní ìkírun ń gbáwẹ̀ Ramadan ó wá ṣiṣẹ́ ájì ó dé à ń pè lálàájì tó bá ṣàṣìṣe gbé gún níjọ́ kan gbogbo ìrun títí ń kí bọ̀ látijọ́ títí ń kí ààwẹ̀ tó ti ń gbà látijọ́ títí ń gbà ájì rẹ̀ tó lọ bàjẹ́ lẹ́sẹ̀ kan náà kò sí wákàtẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n ká ló ṣe ṣìná zìná tó ṣe ń kò bá gbogbo òru rẹ̀ yẹn jẹ́ kò bá gbogbo àwẹ̀ rẹ̀ jẹ́ kò sì bá jì rẹ̀ jẹ́ àyàfi tó bá sọ pé ẹ̀tọ́ ni zìná kò wò wọ́n sọ pé zìná ló máa jẹ́ ní kò ṣe ìgbà kan ọlọ́run gan ní ló sì ọlọ́run mọ̀ pé ara ẹ̀ ṣòkúta nígbà náà tí a bá sàlàyé fún pé nítorí sọ yóò bá mu tó ní bó ṣe rí nù àtẹni tí ń pàṣẹ ọlọ́run sọ díẹ̀ òun náà mú ti ẹ̀ wá aya kùránì sì sọnù suratul ahzab pé ma kana lil mu'mini wala mu'mina أعوذ بالله من الشيطان الرجيم ما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم خيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا. tó nígbàgbọ́ òdodo kan lọ́kùnrin ni àbí lóbìnrin ni nígbà bá sọ wípé ìdájọ́ tòun ni fánàbí náà sàlàyé pé ìdájọ́ tọ́lọ́run ni àyìnyàkú nà ni. àyìnyàkú nà láhùn mọ̀lẹ́ sí ní ya káwọn náà wá nírò rí tàbí kí wọ́n tún mú nǹkan míì wá. nínú àlámọ̀rí wọn tó yàtọ̀ sí ntọ́lọ́ ń dá lẹ́jọ́ tó yàtọ̀ sálàyé sànàbí ṣe ọlọ́run ní kò tọ́ sí múmi ní onígbàgbọ́ òdodo lọ́kùnrin ni àbí lóbìnrin ni wà mẹ́rin àṣìlá. ọlọ́run ní dájúdájú ẹni bá ya pàǹtọ̀ lọ́hùn yàṣìlá ó ya pàǹtọ̀ lọ́hùn àti tòjíṣẹ́ ẹ̀. pàtàkì dọ́là dọ́là ẹ̀nà ó mọ̀ sí sọnù kó lójú ọ̀nà tààrà tefetefe ló jìnnà tefetefe ni ó jìnnà sọ́nà ẹ́ ó jìnnà gan-an tefetefe mo bí iná tí ọ̀pá mọ́ tó fojú hàn torí náà àwájú pẹ́ fọlọ́run tó la ọ̀nà ìsìláàmù fún wa tó sì jẹ́ àtọ̀ ó jẹ́ ká ríran rí torí wípé ó ṣeé ṣe kọ́nà wà ńlẹ̀ kó má so kó sì má so kún fún kéèyàn má lójú ọ̀nà náà gẹ́gẹ́ ọ̀rọ̀ tí Imam Ahmed sọ ọlọ́run tó ṣàmù wa mo wá jẹ́rìí pé kò sẹ́nìkan síjọ sí tọ́ àyàfi Allah ó ni ọba àkọ́kọ́ alẹ́bí láìsà kọ́bílà òṣèyìn nǹkankan gbáwájú ẹ̀ wàlẹ̀ áàkírù ó ń lọ́ba kẹ́yìn alẹ́bí láìsà báàdà òṣèyìn nǹkankan òbí lẹ́yìn ẹ̀ wà ó wà gbọ́ irù ó ń lọ́ba tó hàn alẹ́bí láìsà fáwọ́ kọ́ òṣèyìn kò sí nǹkankan lókè ẹ̀ wà ó wà lẹ́bàtí mo lẹ́bí láìsà dúnà ó ṣe ìrọ̀lù ó ń lọ́ba tó pamọ́ tí kankan ò lè wáyé àyàfi tí ká bẹ̀ sọlọ́n kọ̀yúùmù lè dàbí wà kọ̀yúùmù lè rọ ìrìlì hàdà huwa Allah ọlọ́run ọba tó dádúró fúnra ẹ̀ ní ìdúró tọ́lọ́run ló sì jẹ́ kí gbogbo nǹkan ó dúró kò sẹ́ni tó kò sì sí nǹkan kan tó ká máa nínú àṣẹ ọlọ́run ni nínú tọ́lọ́run lò ní sábàbí láti mú wa ró lórí ilẹ̀ ní jíjẹ àti mímu nínú rẹ̀ náà látẹ́gùn tá ń ní sínú tá ń tún ní jáde tèbí kò sí jíjẹ tẹ́lẹ̀ kò sí mímu kò sì fi fi ń játẹ́gùn ọlọ́run ọba dá tó ṣẹ̀ dá wọn ní e ajẹ́ńtẹ́ bíbi ọlọ́run kò dúró lórí tó dá mo á jẹ́rìí fọ́lọ̀ náà ló rán ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tí gbogbo àgbáńlá ayé òjíṣẹ́ jíṣẹ́ o kò sì jẹ́ ṣẹ́kù ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run kó máa bá a àti gbogbo àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run nú tó fi lórí àwọn títí dọjọ́ kẹ́yìn ìkí ọlọ́run atọla ọlọ́ ọlọ́run kó gbogbo wa náà lápapọ̀ lẹ́yìn eléyìí akíra wa ní títí ìdí islam fi àlàáfíà ọlọ́run àánú ọlọ́run láàrẹ̀ pẹ̀lú orí ajẹ́njẹ́sán rẹ̀ tí ń gbogbo wa gbé. suratul A'raf àyà ìkejìléláàádọ́ta òun ni ọlọ́run kí agúnlẹ̀ sí lánàá níbi tọ́lọ̀ ti sọ pé a'udhu billahi minash shaitani rajim wa laqad ji'tum bi kitabin fasalnah a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim الله على Ọlọ́run ṣàlàyé fún wa nínú àyà yìí wípé ní ti pàápàá tí ò síyè méjì ń bẹ̀. Wọ́lá kọ́lí jìgì náà hùn ayé àhàlà Mẹ́kà àwùwàlá fún Mẹ́sà ìrọ̀nà. Àwọn ará Mẹ́kà lákọ̀ọ́kọ́ àti gbogbo èèyàn pátá a ti fún wọn ní tírà kan onáà ní alukur'ani la'azim fasọ̀lìnẹ́hù aláàfíìní bàyànẹ́hù minna asàlàyé ẹ̀ lérí ìmà fàbàyánà halalahu wa haramahu ọlọ́run bá ló ń sàlàyé àwọn tí ń jẹ́ ẹ̀tọ́ wàwà àdáhù wàwà ìdáhù ọlọ́run sàlàyé àwọn àdéhùn tó ṣe fáwọn onígbàgbọ́ òdodo nípa àlìjẹ́nà àti kìlọ̀ ẹ̀yà tó ṣe fáwọn ọ̀lọ́run sí nípa ẹ̀yà náà wàkọ̀sọ̀sọ̀ hú àwọn ìtàn àwọn ẹni tó ti ṣáájú wa táwọn ò èyí tá à ń gbọ́ ń bẹ̀ ọlọ́run sọ èyí tá à gbọ́ rí ọlọ́run ṣàlàyé ẹ̀ wà mọ̀ wá ìzọ̀ àwọn ìṣítí tó pọ̀ngbọ̀ngbá wà àmùsáàlàhù àti àwọn àpèjúwe nínú Qur'an ọlọ́run lòun fọ́ sí wẹ́wẹ́ fún wa oní àfáà ti sọ pé halálù haramun muhkamu mutashabihun بشير نذير قصة عزة مثال إن بلا ينزي قرآن قصي نوني حلال حرام محكم متشابه حلال حرام محكم متشابه بشير نذير bàṣírò nàbíyò ìsọ̀tún ìzọ̀tún mọ̀tàlì halálò nǹkan ẹ̀tọ́ kùránì tó àlàyé ẹ̀ èèwọ̀ kùránì tó àlàyé ẹ̀ mọ́tẹ́fẹ́ àwọn ẹnu àlà kùránì tó àlàyé ẹ̀ mọ́fọ́kàmù àwọn òfin tẹ́nìkan ò ní iṣẹ́ béèrè ìtumọ̀ kó tó yé wọn kùránì gbé kalẹ̀ àwọn àyà ti ń tura àwọn bẹ́ẹ̀nu kùránì àwọn àyà tí ìtumọ̀ rẹ̀ sì fẹ́ pakasọ ń bẹ nínú kùránì yẹn ni pé ìtumọ̀ rẹ̀ jọra wọn tàbí àwọn ju ẹyọ lọ ń bẹ nínú kùránì ibẹ̀ bí ibẹ̀ náà ni wọ́n sì ti máa sọ ọ̀pọ̀lọpọ̀ nù torí pé nínú àwọn ìtumọ̀ ó ṣeéṣe kó mi má bá tọ́lọ́hún mu kó má bá tànábì mu nínú tọrọ yẹn lè tú sí onífẹ̀ẹ́ inú yóò wá lò nínú èdè yóò tù ní ìbámu sífẹ́ inú ara ẹ̀ lọ́lọ́run fi kì wá nílọ nínú sóràtù Rahman ọlọ́run ọba ní. olóhùn sọ alifurkan kalẹ̀ fún wa Muhammad ó ń bẹ́ńbẹ́ àyàtún muhkamẹ́ ìsì ń bẹ́ńbẹ́ mutashabi. وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله àwọn èèyàn tí ìgúnrí lójú ọ̀nà tààrà ìgúnrí ń bẹ nínú ọkàn wọn àwọn ni wọ́n máa ń tẹ̀lé àwọn àyà tí a lè títúmọ̀ rẹ̀ ju ẹyọ kan lọ àwọn ni wọ́n máa ń lò láti fi sọ̀rọ̀ àwọn ni wọ́n máa ń lò láti fi máa ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ìtìgọ́ àtàwílì lẹ́ni tí ń sọ pé àwọn fẹ́ wá ìtumọ̀ rẹ̀ àwọn ọmọ sọ tún mọ́ ẹ̀. ó ṣe kò sí tí wọ́n fẹ́ dálẹ̀ ju fìtínà lọ àyà kùránì ló sọ bẹ́ẹ̀ ìdí nu ni fẹ́ fi rí nígbà míì sábà kan àyà kan tó ànítumọ̀ rẹ̀ rí ẹ̀sùn gbọ́ lẹ́nu àfáà mi yóò tún bá mi torí pé ó ṣeé ṣe káyà yẹn ní túmọ̀ méjì ṣùgbọ́n túmọ̀ kan nínú méjèèjì yẹn ìtumọ̀ bú ni ọlọ́run ò fọwọ́ sí ó dàbí àkíkọ̀ tá à ń ṣe àkíkọ̀ kí ni wọ́n ń pè ní àkíkọ̀ ìkómọ ṣebí sallallahu alaihi wasallam ó ní láàrọ̀ ṣíbòlì kí ni a èmi ò nífẹ̀ẹ́ sí ọmọ ṣẹ̀yà ṣẹ bàbá torí pé tẹ̀síbí látara àkíkọ̀ kéèyàn má bàa fa ìtumọ̀ kéèyàn má ṣẹ bàbá ṣẹ̀yà yọ nínú ẹ̀ ànábì sọ yẹn ọlọ́ni wa máa ń yá ilẹ̀ mùtàwí ìlà. wàá máa yá lọ́wọ́ sẹ́ni tó mọ pápápá àtúmọ̀rú àwọn ayàbáhùn nínú Quran àbọ̀lọ́n ó fi hàn pé àyàtúmọ̀ kàmẹ́ àwọn àyà tí ò ní rújú nú tí ò tú sí méjì mẹ́ta òun láàmú fi tú àwọn tá a lè tú sí méjì mẹ́ta àbí mẹ́rin àwọn ọ̀rọ̀ ànábì súnà láàmú fi mú èwo nìtumọ̀ tó bá tọlọ́run mu tó bá tànábì mu nínú tí nǹkan lè tú sí. ìdínú ni tí kùránì fi pa wá láṣẹ wípé tá a bá fẹ́ ka kùránì tá a fẹ́ mọ̀ ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fasta'id billahi minash shaitani rajim ẹ sá di ọlọ́run ẹ wá ìṣọ́ Allah kó lọ́dọ̀ àṣẹ ìtọ́n kó má bàa máa gbẹnu yín sọ̀rọ̀ kó mọ́ kóró yíró yìí aburú sí lẹ́nu tẹ́wàá máa sọ fẹ́ẹ́ nú kódà èèyàn lè mọ́ fura mọ́ ńgbà mi tẹ́yìn ó sì tún máa lagidi lérí ẹ̀ tí àwọn ní àbá ìbájọ́ kéwù ni lóòótọ́ ní ìtumọ̀ rẹ̀ ní ṣùgbọ́n kì í ṣe tó túmọ̀ sí nínú ẹ̀sìn rẹ̀ ọlọ́run ó sàánú wa ọlọ́run ó ṣàlàyé ẹ bẹ́ẹ̀ lẹ́yìn náà ni ọlọ́run wá sọ fún wa nínú àyà 52 ìyẹn la fẹ́ bẹ̀rẹ̀ lónìí kí lọ́lọ́run sọ ń bẹ̀ àfà ọlọ́run ní àwọn kèfèrí tá a ti sọ̀rọ̀ wọn àti ibi tí wọ́n ó dé sí a fún wọn ní tíra tíra táwọn á fún wọn yìí wọ́n pè é nírọ́ wọn ò pé nírọ́ nìkan wọ́n tún dá àdáparọ́ mọ́lọ́n lérí ẹ̀ wọn ò dúró níbẹ̀ wọ́n kọ́ ọ́ lẹ̀ wọ́n pàtì ọlọ́run wá ní aliyan nà kí ni wọ́n wá ń retí. kò sí ní tí àwọn ẹ̀dá wọ̀nyí tí wọ́n ń retí ìyá ìlà tàwílà màmá àna tàwílà fáwọn àtàwọn sọ pé awùwàlà yóò awùwìlù tàwílà. بمعنى فسر يفسر تفسيرا يعني بيانه تعويلا pé ìtumọ̀ rẹ̀ kìí ṣe ìtumọ̀ lélẹ̀ ìtúsí eléyìí áàtìbà lélẹ̀ ìtúsí. áàtìbà kò sí tí wọ́n ń retí ju kí ni níbo ni ìgbẹ̀yìn ọ̀rọ̀ níbo lọ̀rọ̀ padà já sí oná lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ alìkìyàmà lọ́jú wọ́n ń retí torí pé wọ́n gbà pé irọ́ ni wọ́n ń retí mẹ́jà àdìkìtàbù ni wáàdí wà wáyé intanẹ́tì sọ fún wọn nínú Quran tọ́ka sí wọn létí táwọn náà gbọ́ níbi àdéhùn ọlọ́run pé náà wà wọ́n retí pé ó àwọn ò rí wà wáyé àti àwọn àdéhùn ìyà tọ́lọ́wọ́ bá ṣe wọ́n ń retí ẹ̀ tó kó máa bọ̀. ayé àkìbàtà máa ń dìrù bìhì nǹkan tá a kì wọ́n lọ rẹ̀ ó ń da àwọn rí nǹkan tí wọ́n retí nìyẹn kí lọ́lọ́ wa sọ ìyàwó ti ta wíìlù. ìyàwó mọ̀ ti ta wíìlù. ọlọ́run níjọ́ tí in tí wọ́n ń retí yẹn òun náà níjọ́ gbéra kíámọ̀ tó bá dé yakulu lẹ́bí yẹn. ọlọ́run ní àwọn tí wọ́n gbàgbé ọjọ́ yìí ní kọ́bìlì nígbà tí wọ́n wà láyé àìtárọ̀ kù àmàlà bí i wàtànà sóòrù ìdárì dùnìyà ìṣiṣẹ́ ní ìpèsè sílẹ̀ di ọjọ́ ìjọgbẹ̀dẹ̀ alkiyama ìṣiṣẹ́ ní ìgbáradì fún ọjọ́ ìgbẹ̀dẹ̀ alkiyama ìṣiṣẹ́ pamọ́ láti fi dí gàgá níbi ìyá ọlọ́run nínú sàárè àtijọ́ gbèǹdé àlìkíámọ̀ àwọn gbé jùúlẹ̀ wọn ò ṣe é ó ń la àwọn tí wọ́n sọ pé wọ́n gbàgbé ẹ̀ làbá àbí sọ pé tàná kò sọ pé nọ́ọ̀sù wọ́n ń ṣe bí ẹni pé wọ́n gbàgbé tó bá ní náà mọ̀ ó sùn tàná wà mà ń ṣe bí ẹni tó sùn kò sùn ó yọ ó pin rọrọ kí lọ́wọ́ bẹ́ẹ̀ ya yọ ń bẹ̀ ọlọ́run ní níjọ́ tí wọ́n ò sí ọ̀rọ̀ náà ó dé náà. ọ̀díjà ẹ̀kúnṣùn ọ̀síyà nìyà. wọ́n ò máa sọ ìtìrọ̀ ọ̀fà ní àrùlá. àwọn kèfèrí yẹn wọ́n wà máa sọ wípé kọ̀díjà àti rọ́bìnà bìlẹ̀ hàk àwọn òjíṣẹ́ olúwa wa ti dé pẹ̀lú òdodo. wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn ìyẹn nígbà tí wọ́n wà láyé fàhálànà hálànà mi ṣùfàá jámúrù ṣàfihàn ṣé olùṣìpẹ̀ kan ń bẹ fún wa lónìí bí kó ti ẹ̀ ṣìpẹ̀ fún wa lọ́dọ̀ ọlọ́run káwọn mọ́ náà ó dàbí ò bá wá sóṣù olùṣìpẹ̀ tí ò sẹ́ni tó lè ṣìpẹ̀ àwọn lọ́dọ̀ ọlọ́run bóyá kọ́lọ̀ kúkú dá wọn padà sílé ayé fàná àmẹ́lá rọ́ìrọ̀ lẹ́dí kúnnà nàmẹ́l káwá lọ ṣe àwọn nǹkan tá a máa ṣe tẹ́lẹ̀ kúnnà nàmẹ́l nǹkan tá a máa ṣe tẹ́lẹ̀ ńgbà tá a wà láyé kúnnà ẹ̀rí pé pásẹ̀ǹtì ni. ká lọ ṣe ẹ́ nǹkan tó ṣe pé a máa ń ṣe nígbà táwọn wà láyé. nínú sóràtù sájídà sóra tàbí ní jẹ́bẹ̀ ọlọ́ni wà láwù tààrọ̀ ìbìlì mú nà náà kìí ربنا بذنوبهم عند ربهم ربنا ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون آية لا كجلا súra ẹlẹ́ẹ̀kejìlélọ́gbọ̀n súra thirty two aya twelve ọlọ́ni wà láwùtárọ̀ ìdìmùjìrìmù nànà fi sòrò hùsìn àìdàrọ̀ bíi ìbáṣe wípé tààrọ ìrẹ́rí ìdìlì mùjìrìmú nàná kí sùúrù tì nígbà tí àwọn ẹlẹ́ṣẹ̀ ọ̀daràn àwọn tí wọ́n tàpá sófin ọlọ́run àwọn tí wọ́n pa òfin ọlọ́run ọba tí wọ́n ò pa àbáwọn tí ò pòfin ọlọ́run ọba mọ́ tí wọ́n gbé àṣẹ rẹ̀ jùúlẹ̀ náà kí sùúrù sí mi ń bíi tí wọ́n ò níwájú ọlọ́run tí wọ́n sorí kọ́ wọ́n wà máa gbọ́ pé rọ̀bánà olúwa wa àbẹ̀sọ́rùnà àti wá rí báyìí wà sàmìnà àti wá rí gbọ́ báyìí fàrèjé iná náàmẹ̀lì sọ́ọ̀lì ha ṣẹ́rí wa padà sílé ayé náàmẹ̀lì sọ́ọ̀lì káwọ́ máa ṣe dáadáa iná mọ̀kì náà dájúdájú àti wá yàrí dájú. dájú a ti màmọ̀ dájú pé ìyà yẹn ń bẹ ṣàpọ́lọ́ ní tálíyà ń zùrù náà kí ni wọ́n ń retí ìlà tàwíìlà ìdí wọ́n ń retí ni níbo lọ̀rọ̀ yẹn fẹ́ já sí torí pé wọn ò gbàgbọ́ ní ojúbù àmà wọ́n ní àìdà kùnà àìdà ọmọ nàkìrọ̀ àwọn ti jẹrà egungun ti kù hẹ́hẹ́ ó ti kù kárọ́tònù kọ́ọ̀sìrọ̀ wọn ni tọ́rọ̀ bá lọ bẹ́yìn yọ tí gbèǹde bá lọ wà ìdápadà kọ́ọ̀sìrọ̀ òfò ní o. ọlọ́run ayọ̀ náà parí pẹ̀lú ẹ̀ ọlọ́run wọn ní wà lọ sí ìnà tó bá yẹ kó wu òun ọlọ́run ni làásẹ̀yìn náà kó lànà sínú hùdáhà náà. ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين. àsìkò ti lọ ìbáṣepẹ́ ń bẹ nínú fẹ́ bẹ́ òun ọlọ́run ni láàtẹ́yìnà kúlà nọ́sìn hùdáhà gbogbo ẹ̀ ní pátálà bá fún mi mọ̀nà mi ò bá mọ̀nà kì bá ti sí kékeré láyé ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ kó má ti kékeré kí gbogbo ajọ́ máa lìjọ́ náà ọlọ́run sì ti ṣe bẹ́ẹ̀ fáwọn ẹ̀dá kan àwọn òwò lẹ̀dá náà àwọn màláìkà kò sí kékeré nínú màláìkà kò sí kékeré nínú àwọn òwò ni nínú àwọn màláíkà ìgbà tọ́lọ̀ ń sọ fún àwọn màláíkà èyí tí ìbìlísù ń bẹ̀m̀bẹ̀ ń jọ náà tó pàṣẹ fún wọn òsjúdù lè àdàmà ẹ forí balẹ̀ fún ádámà pàtàjádù gbogbo wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ìlà ìbẹ̀lẹ̀ ìsà ìbìlísù náà kan ní òṣè àbá ó kọ̀ wàtàkbárọ̀ ó gbẹ̀rù gbọ̀nrín ó sì gbèràdà nínú àyà mi ọlọ́run ní lami yakun nínú sàjìdì kò sínú àwọn tó forí balẹ̀ nínú sóràtún àárọ̀ tá a ti kà sẹ́yìn nígbà tá a ṣẹ̀ yìí ṣe mọ̀ ọlọ́run béèrè lọ́wọ́ ẹ̀ èé ọ́ kí ló dé mọ̀mọ́nà aka ńlá fẹ́ ṣùdà ìdá àmọ́tùk eṣíọ́ tó forí balẹ̀ nígbà tí mo pa ọ́ láṣẹ bẹ́ẹ̀ kí ló wí. ó ní bẹ́ẹ̀ làábì ni òun nídìí tóun ò fi ṣe bẹ́ẹ̀ ana khairu min àkọ́kọ́ bí mi iṣẹ́ ìtọ́ ń gbé kalẹ̀ ó lóun dáa ju ẹni tó ní kò ń forí balẹ̀ fún un lọ ó ń sọ ìdí tóun fi tẹ̀ láṣẹ ọlọ́run fọlọ́run ni ọlọ́run ló béèrè lọ́wọ́ rẹ̀ o ìdí àkọ́kọ́ ni pé ẹni tó ní kò ń forí balẹ̀ fún ìkò ń dáa jù lọ ẹlẹ́ẹ̀kejì kọ̀lákìtà ní mìnárì wà kọ̀lákìtà òmìnirì inú iná ló bù tó fi dá òun èèpẹ̀ tàbí tá a lè pè lámọ̀ pé ọlọ́run ṣàlàyé inú Quran pé Adam amọ́ láti di amọ̀ á sún tó ṣe pé ta bá ń lù yóò máa dún amẹ̀yìn ni amẹ̀yìn kí ni masnoon ta bá lù yóò dùn a sì sún ó ní ibẹ̀ ló ti dà ní tí ń sàlàyé ni pé iná ju sẹ́ǹpé iná ló sun amọ̀jìná tó fi di kòkò tó kúrú fùfọ́ lọ́nà ni. ìní wa akẹ́kọ̀ọ́ tó bá lò mọ̀ ju tíṣà rẹ lọ oko f9 náà ló padà rò kẹ́yìn ìwọ tó sì lò mọ̀ ju pòfẹ́sọ̀ lọ àìní ìdá dìgírì ni ó padà kẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ kí ló wá dé tó fi kọ̀ a sọ pé àwọn màláíkà gbogbo wọn pátá kò sẹ́nìkan nù wọn tọ́lọ́hun ò tọ́ sọ́nà wọn èyí apá àṣẹ ما في السماوات وما في الأرض من كافة والملائكة وهم وهم لا يستكبرون. ẹ wọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ fún àmàlẹ́kà gbogbo ti mẹ́ńsán àti rẹ̀ ní forí balẹ̀ fọ́lọ́run mìndáàbà nínú àwọn ẹranko wọ́n màláíkà àtàwọn màláíkà wàhún láti ló pé àyà àtúrà ni wọ́n wọ́n èyí tí ìgbéra dáńdì wọn. wọ́n ń páyà olúwa wọn tí ń bẹ lókè wọn dádúró ń bẹ̀. ṣùgbọ́n náà ń jẹ́ eré wa níbí wípé ìṣẹ̀dá ìbílíf tí tẹ̀ ọlọ́run ó ti yàtọ̀ síbẹ̀ ti ṣẹ̀dá ọmọ èèyàn. ó tún wá yàtọ̀ sí ìṣẹ̀dá àwọn màláíkà torí pé àwọn màláíkà ìmọ́lẹ̀ la fi dá wọn ìbílíìs àfi iná dá wọn nínú sọ́látùlì káà ọlọ́run wá là á mọ́lẹ̀ pé ẹ̀dá ìbílíìs ó yàtọ̀ sí ti màláíkà tí ò bá yé wa pẹ̀lú àlàyé tá a ṣe yẹn iná gẹ́gẹ́ bí kùránì ṣe sọ la fi dá ìbílíìs àwọn màláíkà kí la fi dá wọn kí lànà bí sọ. So ìmọ́lẹ̀ sẹ́rí pé wọ́n ti yàtọ̀ nínú súrọ́tù káà gbàtọ́lọ̀ wá ń sọ tí ń fún wa ní ìró ìṣẹ̀lẹ̀ yìí ọlọ́run nígbà tó ní kí wọ́n forí balẹ̀ fádámà gbogbo wọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ àyàfi ìbílí ibi tọ́rọ̀ gbìyànjú nù ọlọ́run níṣẹ́ rí ìbílísù yẹn ọ̀kan nínú àwọn àlejànú lòun kò sínú àwọn ó wá yapa látara bẹ́ẹ̀ fáwọn ó wá yapa ọlọ́run torí pé àwọn ọmọ ènìyàn àtàwọn àlejànú ọlọ́run fún wa láàyè láti tẹ̀lé tiẹ̀ tàbí kátàpá sí iná àdẹ́yìnà ń sàbílà ìmọ̀ ṣáàkẹ̀ ìtọ́lọ̀ ń fáwọ̀ ọmọ èèyàn lónìí a lè ṣùgbọ́n àwọn màláíkà ọlọ́run ò wọn láǹfààní láti ṣẹ̀ṣà ìyẹnu tọ́tù tààrí láyà àṣúnà lọ́hàmà àmàrọ́hùn fàìlú ìmàrò yapa àṣẹ tọ́lọ̀ ń bá pa wọn tó bá sì ní wọ́n ṣe gangan ni wọ́n ṣe ẹ má gbàgbé gbé wa lọ sura thirty two aya thirteen sura tù sura ẹlẹ́ẹ̀kejìlélọ́gbọ̀n aya ẹlẹ́ẹ̀kẹtàlá là lọ́wọ́ nígbà tí ọlọ́run tó ẹ parí àwọn ni tí wọ́n sorí kọ́ tí wọ́n dorí kodò wájú ọlọ́run tí wọ́n wá wa ti rí a ti gbọ́ a ti wá mọ̀mọ̀ dájú dáwà padà sílé ayé ká lọ ṣe dáadáa ọlọ́run wa ní wàlọ̀ òṣìkìnà làátẹ́yìnà tó bá yẹ kó wu òun ọlọ́run ní gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan làbá fún ní ìmọ̀nà tiẹ̀ wà láàkín àkọlẹ̀ kọ́wùlù mi nì. ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́lẹ̀ ó ti dààmú ṣẹ́. làámùlà àná jahannama máa kún iná jahannama mínàlì jìnnà sí nínú àwọn ìran àjànú wà náà sì àtàwọn ọmọ ènìyàn ajímáyìn lápapọ̀ máa àwọn ní òkun inú náà yẹn níbo lọ́lọ́run ti sọ̀rọ̀ yẹn inú tó rọ́tún àárọ̀ àti kú lẹ́ẹ̀kan nígbà tí ọlọ́run béèrè lọ́wọ́ ọlọ́run ní torí pé ṣàìtàn wá ń sọ àwọn tó fẹ́ ṣe fọ́lọ́run wípé nítorí ádámọ̀ kan náà wọn bá so òun dẹni ẹ̀kọ́ yìí òun ó sì mójútó wípé àwọn tó pọ̀ jù nínú ọmọ ádámọ̀ ò ní jẹ́ tí ó máa tẹ̀ láṣẹ ọlọ́run ó lóun ó gba wájú wọn òun ó gba ẹ̀yìn wọn òun ó gbọ̀tún òun ó gbòsì òun ó tún wá lọ máa lúgọ̀dì wọn wájú ní gbogbo àyè. ẹ̀gbọ́n màá máa wá bá wọn láti wájú wọn náà wá sí máa yọ sí wọn látẹ̀yìn wọn máa máa yọ sí wọn látọwọ́ ọ̀tún máa máa yọ sí wọn látàwọn owó òsì wọn ó wà á rí pé àwọn tó pọ̀ jù nínú àwọn àrọ́mọdọ́mọ ádámọ̀ yẹn wọn ò ní jẹ́ tí ó máa dúpẹ́ fún Ọlọ́run wọn ò ní sìn Ọlọ́run ìwọ ló mọ̀ ajáde kú òǹbí lẹ́dà ayẹpẹrẹ lẹ́ni yẹ̀yẹ́ ó wá tẹ̀síwájú. ó ní ẹnikẹ́ni tó bá wá tẹ̀lé ọ nínú wọn àwọn ọmọ èèyàn tó sọ yẹn ni tó bá tẹ̀lé ọ nínú wọn ìwọ àtàwọn gbogbo yìí ni màá fi kún inú náà jahannama lápapọ̀ ọ̀rọ̀ yẹn lọ́lọ́run ni ó ti dààmú ṣẹ kò ṣeé yí padà nítorí náà àwọn kan wọ̀ ná àwọn kan wà àlìjánnà ó wà nù Kùránì tọ́lọ̀ ní àìmọye àwọn àlìjànnú àtèèyàn tó ṣe pé kò sí ń ta torí rẹ̀ dáwọn jù náà lọ nígbà bá débẹ̀ àìmọye àtàìmọye wọn tó ṣe yí pé kò sídìí tá a fi dá wọn ju pé kí wọ́n lè wọ̀ náà lọ ọlọ́run dákun mọ́ torí iná dá wa o ṣàánú wa o torí náà ní fàdúùkù Aya ẹlẹ́kẹrin Súra 32, Aya 14. Fàdúùkù ìmáàna sí ìtùnlíkọ àyàwó mẹ́kùn àdá torí pé ẹ gbàgbé ìpàdé yín ọjọ́ òní iná nà sí náà fún àwa náà fi yín apá yín tì ẹ̀bẹ̀ ni ìgbàgbé wà gbóòkú láńtà bàtà. Jọ́mítà àmàlò ọlọ́run ní ẹ̀tọ́ ìyà gbére wò dìmọ́ tó ń tún ká àmàlò nítorí nǹkan tẹ́ gbé ní ayé ṣe níṣẹ́ ìbéèrè kan wá wáyé tí wọ́n tọ́ ìyà gbére wò ó fi hàn pé wọn ò ní jẹ̀yà yẹn lọ gbére inú rò rí ẹ tọ́ ìyà gbére wò ajẹ́ pé ìyà yẹn ò ní jẹ wọ́n gbére kí wọ́n kàn tọ̀ wò kí wọ́n kú òun bẹ̀ ni àwọn àbá ní kílódé tọ́lọ̀ ń sọ bẹ́ẹ̀ kódà pé mo ṣàlàyé ẹ̀ ń jẹ́ òní ìdí ni wípé téèyàn bá tọ́wò téèyàn ṣẹ̀ṣẹ̀ tọ́wò nínú oúnjẹ níjọ́ téèyàn kọ́ tọ́wò tó dùn yẹn ní dùn jù ìyá téèyàn bá sì kọ́ tọ́wọ́ ní dùn yàn jù ẹni tí ò jẹ kòbókò rí ẹni tí wọn ò fi ẹgbẹ́ àná rí tó ṣe pé wọ́n kàn máa ń fọ̀rọ̀ bá sọ̀rọ̀ níjọ́ tí ẹgbẹ́ bá dé ara ẹ̀ yóò lé ni tàbí kó fàyà yóò wọ agbárí ẹ̀ lọ ni. àwọn tíṣà ẹ̀rí pé ọmọ kan tí wọ́n bá ṣe ẹ̀gúndé mi tí wọ́n ti jẹgba tẹ bá fẹ́ fún lẹ́gba tẹ bá fi tọ́ lọ́wọ́ yóò sunkún ju àwọn tẹ gbé gbogbo ọwọ́ náà tẹ gbé gbogbo ọwọ́ sókè náà wọn lọ torí pé ó ti fẹ́ mọ̀ wọ̀nyẹn lára ṣùgbọ́n òun ó tẹ̀ tọ́ wò yẹn. wọ́n ìyá náà ọlọ́run ní kí wọ́n tọ́ wò pẹ̀lú ìtumọ̀ pé gbogbo ìgbà tí wọ́n bá ń bẹ nínú náà bíi tuntun tuntun náà ni ó máa jẹ́ lára wọn lọ́lọ́run fi nípa wọ wọ́n bá bó tó jóná á fi àwọn míì bò níyàdó kọlẹ̀ àdáàbà tí wọ́n bá lè máa tọ́yà yẹn wò kó lè máa jẹ́ tuntun. eléyìí ò rí bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá lè kí ọlá padà sínú ayàtà ti wá nù suratul A'raf pé kò sí tí wọ́n retí jíjọ́ náà lọ ọlọ́wọ́ wá sọ ẹ̀ padà nínú alukur'an ọlọ́wọ́ níṣẹ́ pé wọ́n ní kọ́lọ̀ dáhùn padà sáyé àbí nù suratul An'am ayà 27 Ìrọ̀lọ́mù wà láò tára ìdí fún àlànà ولو ترى ọlọ́run nígbà tá a bá mú wọn dúró ń bi iná wọ́n ti fẹ́ wọ́n wà ní àwọn kèfèrè òní yáà lẹ́yìn tánà ó mà ṣe fáwọn òkú àpáta bá mọ nínú náírù ìpìlẹ̀ inú tún fásità níyà wọ́n kọ́ alẹ́kọ̀ọ́ kan bẹ́ẹ̀ láyétà wọ́n lẹ́nu tó bá ti lè sọ pé láyétà ọ̀wọ́ ó bọ́wọ́ rí nù kò ṣeé ṣe mọ́nù láyétà omi lámùtẹ̀lídìí ní ó kíyàwó sì mọ́ bí o tẹ́ ó ṣeé ṣe mọ́ ó ti wáyé yálé ìtànà ó mọ̀ ṣe fáwọn tí Yorùbá bá ní ó ṣe o ẹ má sọ pé ẹ fẹ́ ṣàtúnṣe bóyá rẹ nìkan òyá wọ́n gbé lọ sítù ẹ̀ dọ́tọ̀ ìbáwo lẹ́nìkan wá jáde ló mọ̀ ṣe o ẹ̀sìn ó ti kú nù tẹ́ bá ti lè gbọ́ ó ṣe ó kú nù àwọn ọmọ primary school tí wọ́n máa ń ṣeré ìparí ọdún àwa ń lọ ó dìgbà ó ṣe yẹn pé àmọ́ ti jáde sí ìsìnú wọn ò wá school yìí mọ́ secondary ló kù ó ṣe tí wọ́n fi sí òun ni pé kò sí àdápadà mọ́ wọ́n ní yàrá lẹ́yìn tánà ó mọ̀ ṣe fáwọn o. nùrọ́jù kí wọ́n ti ẹ̀dá wa padà sáyé wà lánàá ká dìbà bí àyà ti rọ̀bí náà ká mọ́ pa pè ní rọ́ wọ́n bá ti ẹ̀dá wọn padà sáyé àwọn ní pè ní rọ́ ọ̀rọ̀ ọlọ́run wà nà kú náà mílẹ̀ ní náà ó mú làkà dìbò ọlọ́run ẹ má rò pé ẹ̀yẹ ọlọ́run bá sì dáhùn padà lóòótọ́ o ní wọ́n ti ń hu ìyẹn tó ní wọ́n ti ń sunkún yìí tí wọ́n káwọ́ lérí jẹ́ ń fẹsẹ̀ yé ẹ̀yẹ ọlọ́run bá sì fún wọn second chance ọlọ́run ní ẹ̀yìn ti yín ìmọ̀ yín kúrú igi imú yín gan ẹ fẹ́ ẹ mọ́ rí tàbí bẹ́ẹ̀ bá lóun fẹ́ rí mú ní ìdíwọ́ ní ojú tó bá farabalẹ̀ ní rí mú èèyàn ní fẹ́ rí ọlọ́run igi imú yẹn fẹ́ fẹ́ rí igi imú yín òun ti ní mọ̀ tóun dá wọn padà sáyé ọlọ́ni wà lọ́rù dú bá a bá dá wọn padà sáyé làádú lìmọ́ nùhù ánìhù ìyìn tí wọ́n tún ṣẹ́rí padà sí nílé ayé ní ta ṣe léèwọ̀ fún wọn nípa ni wọ́n mọ̀ ṣeun náà ni wọ́n tún padà lọ ṣe wà ìmùnẹ́hùn àwọn wọ̀nyí irọ́ ni wọ́n ń pa kódà lómi lè sọ pé wáyé tí ọlọ́run fún wọn second chance ọlọ́ni òun ti mọ̀ pé wọn ò ní ṣe náà èyí tá a fún wọn náà ti tó kí lọ́lọ́run wá sọ níparí ayà yẹn náà wá ah, ti padà sí a fẹ́ lò kọ́dì kọ́ rú Mákánú òun. wọ́n ṣòfò ẹ̀mí, wọ́n ṣe ẹ̀mí ara wọn wọ́n ṣe ẹ̀mí ara wọn ló fún àwọn tá a sọ wọ̀nyí wàdọ́là ánìwòmọ̀ kánú yàtàrú gbogbo àdáparọ́ tí wọ́n ń pamọ́ lọ gbogbo nǹkan tí wọ́n tí wọ́n fún kalẹ̀ dọ́là ánìwòmọ̀ ó ti sá mọ́ wọn lọ́wọ́ ó ti bọ́ mọ́ wọn lọ́wọ́ ó dòfo mọ́ wọn lọ́wọ́ àwọn náà wá ṣòfò ọlọ́run méjèèjì náà yóò ṣẹlẹ̀ sí wa o má jẹ́ kí ọ̀rọ̀ wa di òmúlẹ̀ mọ́fò ọlọ́run. wọ́n sì jẹ́ ká ṣòfò ọlọ́run ṣàánú wa ọlọ́run ní bọ́lọ̀ wọ́n ti rí nìyẹn lẹ́yìn tọ́lọ́run ti ṣàlàyé eléyìí lọ́lọ́run bá lè tí ọlá fún wa tẹ̀síwájú inna rabbakumullah lẹ́yìn ilé ọlọ́wà ní ẹ̀yin mùmínì ẹ má wọn o inna dájúdájú olúwa ti yín ni o ẹ kọ́ lọ́lọ́run yín o ẹ ẹnikẹ́ni tó bá fi ra rẹ̀ sípò ọlọ́run o omi olúwa ti yìn ìbéèrè wá wáyé pé tàwa ní jẹ́ Allah ọlọ́run ò jẹ́ àárín jìnnà kò jẹ́ àdàmú ó wá ní omi alẹ́bì tẹ́ ẹ̀ bá máa olè tó ṣẹ̀dá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje. ìtọ́lọ̀ mú wa láti fi identify ara ẹ̀ fún wa àmì tọ́lọ̀ mú wa tá a fi dóhùn mọ̀ ó jẹ́ àmì tẹ́nìkan ò lè fọwọ́ rẹ̀ sọ̀yà àwọn èèyàn lè sọ pé ẹnìkan ló dádán wọ́n lè sọ pé ẹnìkan òun ló dé ewé kan ẹnìkan lè sọ pé igi báyìí ẹnìkan ló dé afáyé ṣùgbọ́n sọ́mọ̀ méjèèje àti ilẹ̀ méjèèje kò sẹ́ni tó lè fọwọ́ rẹ̀ sọ̀yà pò ló tó bá wí bẹ́ẹ̀ gbogbo èèyàn kú lọ́dọ̀ rẹ̀ orí rẹ̀ ti dàrú tó bá lẹ́nìkan ló dáa sọ fún àwọn èèyàn ní gbọ́ ìtẹ̀yìn ò lè jíyàn rẹ̀ ọlọ́run fi kalẹ̀ láti fi sọ fún lọ́lọ́ ẹwà náà bí wá Ibrahim nígbà tó ní ìnìdá ibùn ìlà rọ́bì sàyàdì alẹ́bí ni ó ní kò sí ń tó kù fóun ju fóun ṣẹ́rí padà sọ olúwa Allah olúwa tòun alẹ́bí kọ̀lákọ̀ ni ẹni tó dá òun fàhúwà yàdí ni o ní ó fi mímọ́ náà ó tó fẹ̀ síwájú wàlẹ́bí wúwa yóò tọ̀ ìmú ni wàyẹ̀ fi ni ẹni tó ṣe fóun ló ń fún mi jẹ tó sì ń fún mi mu ìdáàmà rídìtù tí ń bá ń ṣàárẹ̀ fàwúwà yẹ̀ṣùkì ni òun ni ó wò mí tàn àwọn àbá wa snap. ó nírètí ìtẹ̀mí ń bẹ lọ́dọ̀ rẹ̀ pé yóò ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ mi fún mi ó lọ́rọ̀ kan tí mo fẹ́ lò ń bẹ̀. anábì Ibrahim sọ wípé alábí kọlákọ ni wọ́n ní kò sọ pé ó lo alẹ́bí kọ̀làkọ́nì ẹni tó dá mi ó wá ní fàhúwá yahdini ìdá màrídù màrítù fàhúwá yashfini àwọn àbá ní kí nìbí tó fi ń dá húwà húwà yẹn padà tó fi ń lo ọ̀rọ̀ arọ́pò orúkọ pé òun ẹni tó dá mi tí ń bá sàárẹ̀ òun ni ó wò mí sàn ẹni tó ṣe pé òun ló ń fún mi jẹ ló ń fún mi mu wọ́n níbi ni pé ẹnu ọmọ èèyàn òkò lórí ta ló lè wo nìsàn lórí ìwòsàn àwọn kan gbà pé ìwòsàn ń bẹ lọ́wọ́ ẹlòmíì yàtọ̀ sọ́lọ́hun ó ní Ibrahim fi tẹ́ ló fi wá kan pámọ́rọ̀ yẹn ló ṣàdáyan rí ìwòsàn tiẹ̀ sọ́dọ̀ Ọlọ́run lóbi sẹ́yìn pé wọ́n lè máa sọ ìdámọ̀rí tù yàṣí ní tí ń bá yóò wò mí sàn bọ́ ó tún lọ lo húwà ó fi dọ̀míìrù yẹn sí kìí ṣe záídà lásán ó nítumọ̀ nínú bàlágọ̀ ó ń fi ń rilẹ̀ pé ìwòsàn tòun owó ránkan rẹ̀ sọ́dọ̀ ẹlòmíì àti sọ́dọ̀ ọlọ́run àwọn kan gbà yí pé kìí ṣe ọlọ́run nìkan ló lè fúnni jẹ ló lè fúnni mu ìdí nìyẹn tí wọ́n fi ń ṣògùn owó wọn ò gbà pé ọlọ́run ní rán orí ọ̀yàn lọ́rọ̀ àwọn náà èṣù lè fún ìyàn jẹ lè fún ìyàn mu mọ́kà bí mo lọ lọ́dún tó lọ a wà ní Mínà nígbà tá a wá fẹ́ lọ sọ̀kò jàmọ́rọ́ tẹ́mi wá ń ṣe wá sí mo wá ń ṣàlàyé pé a gbọ́ pé bàbá kan wá sí mọ́kà nígbà tó dé bi jàmọ́rọ́ tí wọ́n fẹ́ sọ̀kò sí ẹ̀kọ́ Yorùbá ní òkò àṣìbá ni wọ́n ló sì délé òní à ah, òun ò lè lẹ́lókò èṣù onífùn ló jẹ́ ńlé òun wọ́n ló sì padà tí mo ṣe sọ̀rọ̀ àwọn ẹnìkan kan dá ọkọ̀ bàbá yẹn ni nísàlẹ̀ èkó kódà ó ní òkò yẹn olóko wálé ó dá ọkọ̀ àá ó ní òmò dáadáa ó dá ọkọ̀ ẹ̀ ó la ọkọ̀ ẹ̀ mọ́lẹ̀ yìí ó ní bọ̀ ìgbẹ̀yìn rẹ̀ náà rádaràda ni o ẹnìkan wá ní ìtàn èyí òun ti pẹ́ lọ́dún tó lọ yẹn 2015 òun jókòó ti bàbá kan gbogbo ẹ̀bẹ̀ làwọn bẹ̀ẹ́ pé kó lọ ṣe kó lọ sọ̀kò ó ní rárá òun ò lè sọ̀kò torí pé lòun bọ́ ń lé kí ló wá wá mọ́kà fún torí náà rọ̀ tí Ibrahim ń sọ ó mọ tí ń wí ó mọ tí ń sọ ó ní ìdí tó wò fi lè sọ lókò ní pé iná ń fún un ló ń jẹ́ ń lé ló ń bọ̀hùn torí Ibrahim fi sọ pé fàhúwà alẹ́dí húwà yòtò àìmù ní wọ̀yà kí ni ó ń fún mi jẹ ó ń fún mi mu. eléyìí ni mo fetí gbọm àwọn tí wọ́n sì ń sọ báyìí mo àwọn ará èkó rí wọ́n tún dákọ̀ wà bá ń bó dẹ̀ ìrántí ẹ̀ ní tí mo sì rántí náà mi ní sọ bóyá lè sùn mi òfin òbí mi náà nítorí náà ọlọ́ọ̀ni lọ olúwa yín ni ó ní ẹni tó dá sánmà àtilẹ̀ fi sitati ayyami ní àwọn ọjọ́ mẹ́fà àbáwá ibnu Kathir rahimahullah rahmatan wasi'a ó ní yukhbiru ta'ala annahu khalaqa li'alim khalaqa li'alam samawatihi wa ardahu wa ma bayna dhalika fi sitati ayyami. كما أخبر بذلك في غير ما آية من القرآن وستة لأيام هي لأحد والاثنين والثلاثاء والأربعاء والخميس والجمعة وفي تمع الخلق كله وفيه خلق خلق آدم عليه السلام واختلفوا في هذه الأيام هل كل يوم منها كهذه الأيام كما هو المتبادر ilal adihan aw kullu yawmin ka alfi sanatin kama nafsu ala dhalika mujahid wal imam ahmed bin hanbal ó ní àwọn ọjọ́ yìí òun náà ni yaumul ahad ọjọ́ àkọ́kọ́ yaumul ismail ọjọ́ kejì yaumul sulasa ọjọ́ kẹta yaumul arbi'a ọjọ́ kẹrin yaumul khamis ọjọ́ karùn-ún yaumul jumu'a ọjọ́ àkójọ sabt ọjọ́ tí ó parí toró ní asap limana kọfẹ̀ tó sọnù ní ṣéèkù sẹ́ni ní ìjọ ń pè ní asap ìsinmi wọ́n sì mẹ́rin wọn wá nínú jésù amínú sọ́rọ́tù nọ́bà ìgangan amáyàtọ̀ ọlọ́run ní wájà ṣùgbọ́n àtàrà wọ́n ní ọlọ́run a yín ní wọ́n ní ìdí inú tó jẹ́ pé ọjọ́ sátidé lọ́jọ́ ọ̀sinmi wàjà àìnà lẹ́wọ̀n mọ̀kó ṣùbáàtà yẹ́wò mú sábàt dé sinmi. ẹ sì ra àwọn bàbá wa lẹ̀ yorùbá àwọn àfáà bí wọ́n bá ń kọ́ ọjọ́ wọ́n yẹn pé sunday wọ́n yẹn pé monday wọ́n yẹn sì yí pé tuesday wednesday ètò níbà ni aláàdì àtìní àtàlátà alárùbá alámísì jimá àfíbì wọ́n ní ó jẹ àtàlátà bàbá àlàrúbá nínú ìyà ààrẹ kí gbọ́ rí àwọn ẹgbẹ́ akọ́mọlédè Yorùbá àwọn tọ́rọ òye torí pé wọ́n padà fẹ́ bọ́ kún ẹ̀kọ́ yẹn ẹ̀kọ́ Yorùbá àwọn padà bá yín fẹ́ bọ́ kún ẹ̀yìn tẹ́ rí di Yorùbá ẹgbẹ́ akọ́mọlédè Yorùbá wọ́n jẹ́ tẹ́lẹ̀ wọ́n ti wá fi kún àtàṣà ẹgbẹ́ akọ́mọlédè àti àṣà Yorùbá àṣà tó wà níbẹ̀ ní ẹbọ tí wọ́n fi kún àwọn tí wọ́n ṣe Yorùbá ṣáájú nínú àwọn akéwì wọn bí ọ̀pádọ̀tún nùwé rẹ̀ àròfò ọ̀pádọ̀tún ṣe sàdánkátà Islam ẹni tó bá ọ̀pádọ̀tún ẹ̀rí ń bẹ̀ ànábì fàgbàdà ọ̀kan ó wá gbé òṣùbà kárí fáwọn afáàlẹ̀ Yorùbá tí wọn gba ìwà rádaràdá lọ́dọ̀ àwọn ọmọbìnrin wa tí wọ́n fẹ́ máa ṣíra sílẹ̀ pé wọ́n ń borí wọ́n ń bu ọrùn ní àròfọ̀ fádọ̀tún ó ṣe tàdánkátà àwọn àkọlé ewì yẹn nínú àṣà ìlú kan wà àwọn ayaba wọn ò wọn ò ni Àkúrẹ́ jẹ́ kan bẹ̀ tó bá mọ́ nígbà kan ní ìmọ̀ bóyá wọ́n ń ṣe lọ́jà ọba níbi road garage báǹkì kan tí wọ́n ń pè ní a bó mo ti fẹ́ dájú ìwé bẹ̀ wọn kò jẹ́ kò jẹ́ orúkọ báǹkì kì í ṣáfúrí báǹkì mọ́ ibi tí mo sáà ń sọ ń gbá tí wọ́n bá débẹ̀ wọ́n mọ̀ nígbà tí ènìkan dákúrẹ́ 1989 1989 90 átara àwọn obìnrin kan tí wọ́n jókòó ó kàn ro sọmọ́yà kí làwọn ìyá yìí ṣe nígbà tá a wádìí wọn ní àwọn ayaba nìyẹn bóyá àwọn tó bá tó ti jẹ tọkọ wọn ti lọ ṣé wọ́n ní ká má wẹ̀wò ní òfin nu ìyàwó ọbọ gbọ́dọ̀ bu ara gbọ́dọ̀ síra rẹ̀ so tó ń pa wọn tí wọ́n ń gbà gún ìyọ̀bọ yìí tẹ́ ẹ fi ń kùn wọn wọ̀nyí tí ń jẹ wọn ẹ̀fọn náà ń kọ́ gbàtọ́ lọ́n lòun fún wa láṣọ kí lọ́lọ́n lòun fi ṣe fún wa Ìwárí ìṣà ẹwù bá ọlọ́run tó ń bẹ̀. Ìwárí ìṣà àtìkùn kẹfì máa bo ìhòhò yín wà rí ìṣà nínú túnmọ̀ tí wọ́n fún rí ìṣà ní ọ̀ṣọ́. Yóò dáàbò bò wá níbi òtútù. Yóò tún dáàbò wá níbi gbígbóná kí nǹkan ó ráyàn rárá àbẹ́ẹ̀rẹ́ àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ níbi furnace wọ́n tún láwọn aṣọ kan tí wọ́n wọ̀ tí náà sí nímọ̀ ra wọ́n ọlọ́run kó ṣàánú wa àbá ọlọ́run ọba àlékí ọlá ó dá ní ọjọ́ ọ̀run làǹkà ńlẹ̀ yorùbá tó padà já sí ọjọ́ mẹ́rin ọ̀run bóòlù ti rí ọ̀la ò ní ọ̀la lè má rí bẹ́ẹ̀ nínú babaláwo dípa ọ̀rọ̀ ọ̀run owó ìyẹn gangan nìyẹn ìgbà tí ojúlà nípa àgbàlérò pẹ̀lú ojúlà tí Islam dé ni wọ́n á yí padà sí bóòlù ti rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ nínú babaláwo dípa ojoojúmọ́ sọ wọn pé yẹn ni wọ́n mọ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ gangan ni ọ̀rọ̀ ọ̀run torí pé ọjọ́ mẹ́rin ni ọjọ́ awo ìyẹn ni fọ́rùn mílà tí ìgbà gbàgbé ọjọ́ ògún bẹ ọjọ́ jàkúta fún Ṣàngó ó wá pọ̀ ọjọ́ kan ìyẹn ni wọ́n fọwọ́ Ọbàtálá ọjọ́ mẹ́rin tó wà nìyẹn ṣùgbọ́n tí wọ́n bá ń kàáwò ní ọ̀la ọ̀tún lájọ́ ọ̀run ni wọ́n ń pè é tí yóò bá mọ̀ nìyẹn ìgbà tẹ́sìn dé lẹ̀sìn wá ní ẹ̀kú àìmọ̀ kan méje lọ́jọ́ ìlànà bàbá wa tí wọ́n jẹ́ àbá òfìrédè Yorùbá kankan fún ju aláàdì alẹ́ ahàdì tí ṣẹ̀rí apẹ̀wò náà ni wọ́n sọ aláàdì al-isnan sáà kò sínú èdè yorùbá kò sínú ọ̀rọ̀ wa tí ìlàmí tó fi dà bàlábà alárùbíà àrùbá alẹ́kọ̀ọ́mí alàmísì kò sí nínú èdè yorùbá àbó ó wà nú àwọn arábí yorùbá abidjan bdb ó ti gbọ́ kò sí kọ̀mís ní ọdún ní àlàmísì júmọ́ gbogbo ayé ló mọ́. tẹ́lẹ̀ primary school tí ń ṣe good friday tí wọ́n bá ń ròyìn lórí rédíò jímọ̀ rere ni wọ́n rere ní rédíò wa yorùbá yìí rédíò nàìjíríà ń friday rere bó bẹ́ẹ̀ ní friday ẹ wo gba èdè rere torí mọ́ pé jímọ̀ yẹn àwọn mùsùlùmí la ni wọ́n sì fẹ́ gba èdè islam lẹ́nu àwọn èèyàn kò sì ṣe é gbà torí pé islam ló kọ́ dé àwọn oníbàdàn sọ bẹ́ẹ̀ ayé la bá fá ayé la bá mọ̀ ní ọ̀sán gangan ìgbàgbọ́wọ́ lébi bí wọ́n ti sọnù wọ́n láwọn bá ìmọ̀lé àwọn bá ìsìláàmù láyé ni àwọn oníbànú orí wọn ni o níta ẹ bá láyé bò lẹ́sẹ̀ fẹ́ gbà á àti b ọjọ́ ṣùgbọ́n ní ìsìn gbogbo wa ti sọ monday tuesday wednesday ṣe fún ìgbàlẹ́nu wa wọn á ní àìkú ajé ìṣẹ́gun ẹjẹ́ rí ẹjẹ́ bọ̀ ẹ̀sì àbámẹ́ta wọn fàgídí àbámẹ́ta àwọn wo ní ń dábàá àwọn mẹ́ta wo ló dábàá àbámẹ́ta wo ni wọ́n já ti ṣàlàyé ẹ̀ mo ti wá lọ kánú òwe wọn kan wọ́n ṣàlàyé ìgbà tí wọ́n á wò tàn yẹn máa rí pé ìtàn jésù ni wọ́n ń dọ́gbọ́n sọ wọ́n ń pe ẹnìkan ní ẹ̀là wọ́n lóun àti ọ̀dàrà tí wọ́n ń pè léṣù àwọn ẹni wọ́n wọ̀ ya àjà odidi méje ń ìjà ọjọ́ kọ̀ọ̀kan tí ẹ là ń la ọ̀daràn mọ́lẹ̀ ẹni tí wọ́n pè lọ́daràn ń lè ṣù òun ni wọ́n á ń pè ọjọ́ ní ẹ̀jọ́ kọ̀ọ̀kan lọ wo àwọn o ọjọ́ wọn bá nǹkan ọjọ́ tí wọ́n mọ̀ pé ọjọ́ ọdún àwa mùsùlùmí ní ọjọ́ ẹtì gbogbo wá ní ọjọ́ burúkú kò wá sẹ́ni tó hàn wọn rere àbí kò sẹ́ni tó friday rere good friday síbẹ̀ lọ́jọ́ ẹtì ni wọ́n wá lọ pé ọjọ́ táwọn èèyàn láàyò ọjọ́ sunday yàwó lẹ́wọ́n ní ọjọ́ àìkú kìíní kan wà ní ẹ̀sìn wọn tí wọ́n ń ṣe tí wọ́n ń pè ní ash wednesday tí wọ́n máa ń fẹ́ eérú kunjú wọ́n á lọ pè ní ọjọ́ eérú ọjọ́ ash wednesday yẹn ni títí tamẹ́lá ajá káwọ́dà nígbà tí ń tú bíbélì àwọn tó ń ṣe nìyẹn o ọlọ́run fún tànù wa aṣọ eléyìí kójú ọmọ mùsùlùmí lè là gbogbo àwọn nǹkan tó jọ mẹ́sìn ó dàbí ìgbà tó wo nàìjíríà wọ́n ní wọ́n yọ pé ó kú ń wọ́n ní nàìjíríà is a secular state ní aláìmọ̀kan làwọn jẹ́ ń sọ bẹ́ẹ̀ kí nìdí tí wọ́n fi fi lárúbáwá sọ̀rọ̀ nàìjíríà torí wípé ṣáájú kí òyìnbó tó dé ṣáájú káwọn potogi ó kó dé àwọn potogi ló kọ́ wọ nàìjíríà táǹkì ní portuguese lẹ́yìn wọn làwọn gẹ̀ẹ́sì dé àwọn british ẹrántí ìtàn mungo park richard landa àwọn landa brothers ìgbà tí wọ́n dé àwọn ló mú aráàfin roman wá tẹ́ǹpẹ̀ ní roman script èyí tá lẹ́yìn abbafg e kí wọ́n tó dé Arabic script là ń kọ ní Nàìjíríà ìtàn Nàìjíríà kéèbó tó dé èdè Lárúbáwá ni wọ́n ti dè é mọ́lẹ̀ tẹ́ bá lọ sáwọn museum ní north ìtàn Nàìjíríà wọ́n kọ́ ọ́ bẹ́ẹ̀ tẹ́ bá sì lọ sí gbogbo àwọn archive ẹ̀rí wọ́n dè ìtàn Nàìjíríà mọ́lẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá gbàtàwọn èbó dé gbogbo àdéhùn tí wọ́n ń pè ní treaty táwọn èbó bá àwọn ọba mùsùlùmí ṣe èdè lárúbáwá wọn fi kọ́ kalẹ̀ kò sí èdè fún èbó kọ́ ń bẹ̀ kódà nílẹ̀ yorùbá wọ́n fi èdè lárúbáwá kọ àwọn ìdájọ́ ọba láwọn ààfin kan lẹ̀ yorùbá gẹ́gẹ́ bí ààfin tìmì tẹ́dẹ́ nígbàtí nínú library UI ó wà ń bẹ̀ nígbàtí library jóná wà mọ̀ bóyá ìwé yẹn jóná ń bẹ̀ àbí òjò ń bẹ̀ ṣùgbọ́n táwa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n wà ní department wọn professor ọbẹ̀ wọ́n ṣàlàyé bóyá wà náà àwọn tó jóná àbí òjóná document ẹni tó kọ́ wọn pè ní sidik díkù ìdájọ́ tí wọ́n ń dá ní ààfin ti ní tẹ́tẹ́ wọ́n fi lárúbáwá kọ́ kalẹ̀ wọ́n lò bẹ́ẹ̀ ní kírun wọ́n lò ní ẹ̀pẹ́ tá a lè dìde ẹ̀ múlẹ̀ torí náà tí wọ́n bá fi lárúbáwá kọ owó ó ń ṣàlàyé àṣẹ́kùbọ̀ tiwa ìntàwà nàìjíríà lè fi yan gàn lójú àwọn èèbó pé kẹ́yìn tó dé àwa náà mọ̀ ọ́n kọ àmọ́ kà lẹ wá jẹgàba lé wa lórí ẹ wá sọ ọ́ di ọ̀ràn yẹn lé wa lórí pé háràfíì tí ní ká fi máa kọ̀rọ̀ gbogbo ẹ̀yin àbá ẹ̀ tí ìrántí àdúrà kò ṣe mọ́ lè rí àdúrà kò ṣe mọ́ ni ṣé yorùbá wọn fi kọ́ àdúrà kàòṣe mọ́ ni bẹ́ẹ̀ bá ti rí kò ṣe mọ́ ni gbogbo igi tí mẹ́ńbẹ̀ igi jogbo igi kìíní kan igi kéwù ni wọ́n fi kọ́ bẹ́ẹ̀ bá ti rí kọ́ pé igi agbòmọ́ni bẹ́ẹ̀ wọ́n sì kọ gbogbo ẹ̀ àǹjẹ̀mí torí náà a ti mọ̀ ń kọ a ti mọ̀ ń kà ṣáájú káwọn èbó tó dé ohun tí wọ́n á kọ sínú owó wa ń sọ sẹ́yìn èbó kẹ́ tó dé heritage tiwa ni ṣùgbọ́n àwọn èèyàn kan nítorí pé wọ́n fọ́jú inú ṣùgbọ́n ti ta ń ríran kò jẹ́ kí làákàyè wọn lọ bẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ló sàkó bá wọn tó yẹ kí gbogbo owó jọmọ fi yangàn pé àìsópè ohun tó jẹ́ kí professor babafun wá kó tún ìwé kọ nìyẹn history of education Nigeria tó ṣe nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n máa ń tí a fi ti ẹ̀kọ́ ní nàìjíríà education sọ́dọ̀ àwọn èbó nígbà tó wá kọ́ tẹ̀ wá ní rárá a ti ní education nàìjíríà ké èbó tó dé ṣùgbọ́n education yẹn ni islamic education ní èdè lárúbáwá àbọ̀lọ̀ àdìwọ̀ ló tún tó kéèyàn lè kọ́ kó lè kà ìyẹn ìdí kìíní ìdí ẹlẹ́ẹ̀kejì ó ní pé àwa yorùbá lára àmọ́ èbó àwọn haúsá àwọn ará north àwọn ọmọ lárúbáwá tẹ́bá àwọn tí wọ́n kọ náà náírà dúdú ni wọ́n fi ṣe ń kọ òun náírà dúdú èdè haúsá náà ni o náírà dúdú tí wọ́n fi kọ sí nìyẹn ó dàbí kíní àmì nàìjíríà nàìjíríà àmì ṣìáàrù wọn mọ́tò wọn àbí tó bí lógo wọn nasron min indila ló wà ń bẹ̀ ìṣẹ́gun ọ̀dọ́ náà nìkan ní ti máa wá ìgbàtí ní bí around 96 muhari ni wọ́n change wọ́n fẹ́ èbó kọ́ victory help comes only from God lórí ṣé èbó ló kọ́ wa ń ẹ sì rí pàtí gbà ọmọ Nàìjíríà ti ń gbogbo ogun Congo sí Nàìjíríà mi lọ ẹ̀mọ̀ pé United Nations gbóṣùbà kárí fún gbogbo mi tá a àwọn èbó ti wà wájú ni pẹ́yìn lẹ́mọ́ mọ́ra wọn ti ní tọ́lọ́run àwọn fẹ́ yọ kúò wọ́n ti ibẹ̀ ni wọ́n ti ń tẹ́ ká ní wọ́n fi iná sírú mi níbi láìlẹ̀ ní ẹ̀sùn gbogbo wọn wọ́n mọ̀ ń ṣe ẹ wá wò wọ́n o gbogbo àwọn sùkú wa tí wọ́n fi èdè Latin àbí Gíríìkì àbáwọn nǹkan ìjọba tí wọ́n fèrè Latin àbí Gíríìkì kọ mọ́tò wọn wọn ò ṣe ń jẹ òun irú sùkú tèmi ti jáde girama sick idọ́ sick itọ́ ad astra mọ́tò sùkú wa nù èlé bónú ta ló gbọ́ ó dá ní ìsìnká bá sọ lágbáwá àárín ìgbà èèyàn tí ó gbọ́ nàìjíríà sick itọ́ ad astra ta ni ó mọ̀ tún mẹ́lẹ̀ ẹ̀rín rìnrìn rìn ta ló gbọ́ latin ta ló gbọ́ greek ẹ wo àwọn lọ́yà tí wọ́n máa ń lo àwọn magazine ibi juice ibi kíni kejì yẹn náà ibi juice ibi remedios tó bá jẹ́ arabic ní kíní yẹn wọ́n tún ti ní ká yọ kúò wípé islamic kíní ló ń ṣò ibi juice ibi remedios èdè wa ní nàìjíríà ní english ni justice denied justice green. delayed justice denied àbí irú ẹ̀ wá pọ̀ nù kíní wọn o àwọn student union náà alisa kandina victoria asata kì í ṣe english ni tó bá kéwù ni wọ́n fi ń sọ wọ́n fi sọ ní student union congress please let's remove that arabic nigeria is a secular state bẹ́ẹ̀ sì ni ẹlòmíì gbàgbé pé christian arab wà tẹ́kọ̀ bíbélì kéwù tẹ́lẹ̀ ẹ̀fẹ́ nàìjíríà ni wọ́n ti kọ bíbélì di wọn ni wọ́n èka. rédíò station kan ń gbà tí wọ́n pè ní voice of hope ní kódà nígbà kan mi lè ṣe kí n má jìgbọ́ láàárọ̀ ní ìjókòó ti ni mo testament new testament èdè gbogbo programu wọn kìíní kan wọn má gbélé kéwù wọn mọ̀ bí sọ aláwo náà ala sì pe àlá ń bẹ́ nàìjíríà who is this Allah go and ọlọ́run tó ṣàánú wa mẹ́jẹ àgọ́ inna rabbakumullahu alladhi khalaqa as-samawati wal arda fi sittati ayami ọjọ́ mẹ́fà lọ́lọ́run fi dá sánmà àtilẹ̀ ṣáájú kó tó wá sàwọn àlàlẹ́ àríṣì kí ní ṣe níjọ́ keje ìbéèrè lọ kí lọ́lọ́run ṣe níjọ́ keje a sì sọ pé yamu sars nínú ìtumọ̀ rẹ̀ ni wípé ìsinmi gbọ́dọ̀ ẹgbẹ́ sọ pé kọ́pì ìyẹn ni pé kí nǹkan parí ọjọ́ iṣẹ́ parí níjọ́ náà torí pé Ọlọ́run ò dá nǹkan kan níjọ́ keje tó ń sinmi ní àwọn nàìjíríà sọ bẹ́ẹ̀ ó sì sinmi nínú iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n Suratul Rahman ó ní kulla yawmin fi sha'an huwa fi sha'an ojoojúmọ́ lọ́lọ́run ọba ń ṣiṣẹ́ kò sígbà tó sinmi ibi tá a fẹ́ lò gangan ni pé Ọlọ́run ló ń dá sánmà àtìlẹ̀ níjọ́ mẹ́fà ó ní wàmọ́ màsánà min lugub bẹ́ẹ̀ tọ́lọ́ bí báyà wà wà mọ́mọ́ tàná mi lò góòbù lẹ́yìn tó ń ṣiṣẹ́ ìdá sánmà àtìlẹ̀ níjọ́ mẹ́fà tán kò rẹ̀ ń o mọ́mọ́ tàná kò ṣèṣì fọwọ́ kàn wá lò góòbù àárẹ̀ tàbí bá pé àárẹ̀ kọlu ọlọ́run ni ó lè sinmi níjọ́ keje ńgbà tó ti rẹ̀ ọlọ́wà ni kẹ́ ẹ má bàa rò pé òun sinmi níjọ́ keje yẹn o wà máa ma sànà nílùú torí pé ìsinmi ó ṣàfihàn kagara o fẹ́ máa ṣiṣẹ́ yẹn lọ agara wa dá ó ti rẹ̀ ó pé jẹ́ ìsinmi kí n ti lókun mi ṣé tẹ̀jìdídù ó wàá máa wà fún kúwátì láàánú. وما أسأل من súra wo nìyẹn kí gbogbo èèyàn kọ́lẹ̀ sọ́ọ̀tù kọ́ọ̀f kọọf wọ́n ní áyà 38 súrọ̀tù kọ́ọ̀f sáàmù súra kọ́ọ̀fù kọọfụ. lómi ò dá kọ́ọ̀fù mọ́nú kùránì ò súra kínú nọ́mbà rẹ̀ wo lókè 50 súra àádọ́ta áyà 38 súra 50 àyà 38 súra àádọ́ta àyà kejìdínlógójì ọgbọ̀n àti mélòó àti mẹ́jọ ẹ̀dàkùn ẹjá jọ wò ń bẹ̀ bá ń tún kà. ولقد Ọlọ́run ní dájúdájú ní ti pàápàá, àwa la dá sánmọ̀ méjèèje àti ilẹ̀ méjèèje wà máa báyìí nà húmà àti ti ń bẹ láàrin sánmà àti fi síta fi àyà mi ọjọ́ mẹ́fà láfi dá ṣàgbé àwọn sọ pé ní àbí ní wà máa ma sànà nínú Yorùbá tí wọ́n tún bí ní káàárẹ̀ èmi ní sànà kò fọwọ́ kàn wá kò dọ́dọ̀ wa lògùn bàárẹ̀ ọlọ́run ò ọlọ́run kò rẹ́ ẹni tó rẹ̀ ní sinmi bó bá sì ti rẹ̀ èèyàn èèyàn dọ̀lẹ́nu nì a jẹ́ wípé iṣẹ́ ju èèyàn lọ́nu torí náà kéèyàn ó sinmi kò sínú ìròyìn ọlọ́run ìròyìn àbùkù ní fọ́lọ́run ṣùgbọ́n orí iṣẹ́ la gbé kú sí ìròyìn àbùkù ní fọ́mọ èèyàn dáhùn ọkùnrin ó lágbára kérésì mi níjọ́ kan gbogbo ẹ̀ àmọ́ yóò ní ọlọ́run mọ́ sí ìgbésí ayé ìgbésí báwọn torí ìròyìn àbùkù ní pé pè rẹ̀yàn kéèsì ni ọlọ́mọdé wá ló ń ṣe ṣùgbọ́n oníṣẹ́ lọ́lọ́run ìròyìn àpọ́nlé ní fọ́lọ́run àwọn ìròyìn kan bẹ́ àpọ́nlé ní fọ́lọ́run àwọn ọmọ èèyàn àbùkù ní fún ọ irú rẹ̀ ni pé kò níyàwó kò bímọ ah, I have the privilege and honor to introduce to you our distinguished professor, learned fellow, renowned all over the world, A our professor has decided he has no child, he has no wife, no family. <laughs> Ẹjọ́ kí wọ́n bá a pọ̀ lẹ́nu. Sọ́wọ́n <laughs> ní kọ́ sọ́wọ́ àwọn àbá wa ńlá agbada àwọn èèyàn dúpẹ́ fọ́lọ́run. Fẹ́ẹ́ ṣe rí wọn ọlọ́run òjogún ìyàwó kan fún wọn. Ọlọ́run ò sì fún wọn lọ́mọ. Wọ́n ń dá rìn ni, wọ́n ń dá sùn, wọ́n ń dá jí ni. Èkejì ara wọn ni wọ́n. Ẹ̀gbẹ́ wọn gbà tí wọ́n kí àpọ́n. Wọ́n ní ọ̀dá nìkan sùn ọ̀dánìkàn jí èèyàn burúkú èkejì ara rẹ̀ èyí gbórí kí n kó má fi ìbínú wáyàwó ṣùgbọ́n má fi ìbínú wá tiẹ̀ fi sùúrù wa wọ́n ní kí ni yá kí ń ya lórí tó fi ṣù síná ti ń súfèé mo sọ fẹ́ nìkan mo ní òníyàwó kò lè yí ọ pé tó tútù bá mú ó jìyà ó ní ya, ó mọ̀ náà mo ní ó padà sọ fún mi wípé àṣé yà lòun yá nígbà yẹn ọlọ́run kó sọ àánú wa ọlọ́run wa ní fún màsítáwà ọlọ́run ọba wa tàwa alẹ́lẹ́ àrùsì níbi ń bọ̀ yẹn yẹn harf àlá ó lè tẹ̀lé ìlà ó sì lè tẹ̀lé gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó wà ní Suratul Baqarah thumma stawa ila al-arsh nígbà tọ́lọ́wọ́n bá ń níbi ọwọ́ bẹ̀rẹ̀ Baqarah ni yé mu ọlọ́run máa kà lọ yá yóò àná sọ ọ̀gbúdù rọ̀bá kò mọ̀ lẹ́bí kọlákọ́kùn wọ̀lẹ́bí na ní kọ́bìlìkùn làáyàkùn tẹ̀sàkùn وهو بكل شيء عليم very good ó ṣeun jazakumullahu khairan bárakàlá fi ẹ wo bí tọ́lọ̀ ń sọ bí thumma stawa ala al-arsh níbi ọlọ́ ní thumma stawa ila sama tí ìlà bá tẹ̀lé istawa bí ma'na qasada ó dojú kọ́ mo rò gbódìé bí ma'na qasada ó dojú tún àyà yẹn kà àyà tó kà ń sìn. wàá ní kọ́nà kọ́nà fún mi. máa fi ó lẹni tó dá máa filẹ̀ lákùn máa filẹ̀ jami'a ó dá fún gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ pátápátá àwọn àbá tó ṣe ìsìnbátu kan bẹ̀rù wọ́n kan yọ wọ́n ní tẹ́nìkan bá bẹ̀rẹ̀ pé ilẹ̀ ṣé halal ni jíjẹ ilẹ̀ wọ́n ní àyà ìsọ fún wa pé haramu ni ilẹ̀ jíjẹ bóò ni kọ́lákọ̀ lákun máa fìlẹ̀ àdì in ń bẹ lórí ilẹ̀ lásá fún yín ilẹ̀ kò sí fún yín òmìnir pé lè jẹ́ wọ́n fàdájọ́ ń yọ ń bẹ̀ téèyàn lè máa jẹ́yẹ pẹ̀ wọ́n ní kò sí ló ń jẹ ọmọ èèyàn ayà ń gbà wọ́n fàyọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ náà. ثم استوى إلى السماء lẹ́yìn náà ọlọ́run wá kọ sánmà fún màtáwà èdè kó jókòó ń bẹ̀rù torí kíni nítorí ìlà tó tẹ̀lé yóò sọ ìtumọ̀ rẹ̀ di kọ́sọ̀dà ó wá dojú kọ sánmà fásàwà ó nà sábò àsàmàwà ó wá ṣe ní méje wàhúwà bí kú lè ṣe ìhàní òun sì ni onímọ̀ nípa gbogbo nǹkan pátápátá ṣùgbọ́n nù áyà yìí tó mọ sáwà alẹ́lẹ́ arṣì lẹ́yìn náà ó jókòó sórí arṣì kí ni wọ́n ń pè ní arṣì ọ̀rọ̀ pọ̀ ń bẹ arṣì kùrùsí áyà tó ga jù tó tóbi jù ní Kùránì ànábì sọ pé ó ní áyà tó kùrùsí kùrùsí yìí ọlọ́run sì ṣàlàyé bó ṣe tó wasi'a kursiyuhu samawati àti ilẹ̀ méjèèje ọlọ́run gbá ohun tó gbá àyè jù lọ ń jẹ́ sánmà sánmà yẹn ọlọ́run ní wàlàkọ́dí sàmà bímọ sọ́ọ́bì ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين àtọ́mọ̀ táyé a ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn àtùpà àwọn ìràwọ̀ nù tọ́lọ́tùlù burúj ọlọ́ni wá sàmà ìdá sílì burúj ọlọ́run fi sánmà búra dátìlì burúj èyí tó kún fún alburúj majmu'atan azima minan nujum oni buruj jam'u buruj buruj ni jama'atu minal minal minal nujum àkójọ àwọn ìràwọ̀ kan oni buruj ṣùgbọ́n buruj àwọn àgbáríjọ ìràwọ̀ tó pọ̀ sánmọ̀ kún kẹ́kẹ́ fún ìràwọ̀ yẹn àwọn tó pọ̀ ń sọ́mọ́ pọ̀ ṣàmùsùn kọmọ̀rún májèmú nàjà ìmàtún tẹ̀síwájú ṣìhàbọ́ ó ti gbàgbé ohun ẹ̀ṣẹ́ o májàrọ̀ tún ní ìzàkùn ó tún rántí máa mùdánnábùn nájímú afáàní ṣàmùsùn nínú tí ń bẹ sánmọ̀ òrùn bẹ́ńbẹ́ kọ́mọ̀rún òṣùpá ń bẹ́ńbẹ́ nájímú àwọn ìràwọ̀ ń bẹ́ńbẹ́ nùjáìmọ̀ tún àwọn ni wọ́n pè ní asteroid ìràwọ̀ kéékèèké ń bẹ́ńbẹ́ ṣìhábùn àwọn meteors blazer kún ìyẹn ni wọ́n pè ní black hole ẹ̀yin tẹ̀ ń ṣe physics ní higher institution black hole wọ́n ní black hole yẹn fi yẹn lẹ̀ mobanabon òní comet àwọn tí wọ́n bẹ̀ẹ́nu sọ́mọ̀ lọ́sàwọn fojú rí nìyẹn àwọn àfáà sọ pé àwọn àfáà wo ni àwọn àfáà sáyẹ́ǹsì wọ́n ní oòrùn sílé ayé wọ́n ní ó jìnnà jọjọ ìṣẹ́jú mélòó ni wọ́n ní ìtànsán òun fi máa rìn dáyé tó bá bẹ̀rẹ̀ látọ̀hún pẹ̀lú ní geography ní pọ́sí ó gba first degree ní lórí ó tún ní hey wà ní geography ò rántí ẹ́ five minutes àbí six minutes about eight minutes no láti inú oòrùn kò jù bá ń lọ mínítì ṣùgbọ́n ìmọ́lẹ̀ ìrìn tí ń rìn láàrin ìṣẹ́jú àyà kan per second three times ten raised to power eight meter per second kúrò láti sọ Yorùbá ten raised to power eight ìdó mẹ́jọ ẹgbẹ̀rún ó gbé ẹgbẹ̀rún pọ̀n lọ́nà mẹ́jọ òun ni ìyẹn ni iye mítà iye fíìtì tí ìmọ́lẹ̀ orin láàrin ìṣẹ́jú àyá kan kìí ṣe ìṣẹ́jú kan o ìdí ni ẹgbẹ́ rẹ́kẹ́ tàbá mú tọ́ọ̀ṣì tàbá sàn nínú òkùnkùn lẹ́sẹ̀kẹsẹ̀ ló ń tánú bó ṣe ń sàn náà ni ó ṣe débẹ̀ wọ́n wá ní bí ìmọ́lẹ̀ ṣe yára tóun yóò lọ ọdún méjì kó tó délé ayé láti di ìràwọ̀ tó súnmọ́lé ayé jù kẹmọ bó ṣe máa jìnà tó mọ̀nàmọ́ná tó kọjá ìyìn náà ìwọ́bó ṣe ń yára tóun kó wá rin ìrìn ọdún méjì kó tó débi tí ń lọ kó ní òṣè jìnnà tó wọ́n ní ìràwọ̀ tó súnmọ́lé ayé jù ìtànsán láti inú rẹ̀ yóò lo ọdún méjì kó tó dáyé two years the closest pass to the heart wọ́n dẹ̀ ní a rí àwọn àràwọ̀ tí wọ́n tóbi ju òòrùn lọ nígbà ẹgbẹ̀rún márùn-ún five thousand òòrùn sì tóbi ju ayé lọ nígbà mélòó òrántí òòrùn bù àyà ó kọjá ayé wọ́n ní bí five times náà ló fi ju ayé lọ tí n bá gbàgbé nígbà ẹgbẹ̀rún márùn-ún ju ayé àwọn ìràwọ̀ kan náà wá ju òun lọ nígbà ẹgbẹ̀rún márùn-ún ìràwọ̀ yẹn wá ní ọlọ́run wá ní sánmọ̀ yẹn kún kẹ́kẹ́ fún àwọn ìràwọ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ wá ní kan tí wọ́n rọra sọ yẹn tí wọ́n pè ní constellation wọ́n ní kò dín ní ẹgbẹ̀rún bí ẹgbẹ̀rún pọ̀n lọ́nà ọgọ́rùn-ún ìràwọ̀ tí ń bẹ̀ẹ̀bẹ̀ one hundred million ní ìràwọ̀ tó wà ní Milky Way nìkan but àwọn constellation mi wà tó jù bẹ́ẹ̀ one billion àwọn kan wá wọ́n tán bẹ̀rẹ̀ wípé mélòó wá ní irú ẹ̀ tó wà àwọn scientists ní kò níye ìdí ni pé wọ́n ní sánmà yìí kò dúró it keeps on expanding every day wọ́n ní sọ́mọ̀ ojoojúmọ́ ní ń fẹ̀ sí nínú ẹ̀kọ́ ti sáyẹ̀nsì ìdí yẹn táwọn òfin mọ wọn ò lè mọ iye àgbáríjọ ọ̀ràwọ̀ tí ó wà ń bẹ̀. ọlọ́wọ́ ní kùrìsíyù tòun ju gbogbo tẹ̀sán lọ. ànábì wa ní kùrìsíyù yẹn sí àlẹ́ àríṣì tọ́lọ́hún sọ ń bí fóun wà lórí ẹ̀ ó dàbí ìgbà téèyàn bá mú owó sílẹ̀ téèyàn mú téèyàn jù sí ilẹ̀ aṣálẹ̀ ẹjọ́ sáàrò owó ẹ̀rọpléènì kan ń fò lọ nàìjíríà tẹ́ńkọ̀bọ̀ wá jábọ́ wọn ni ẹ bá wa wá tó jábọ́ sí díkìrù tí yìí ṣe rí lórí àrṣì yẹn ọlọ́run ò jókòó sí àgbà yẹn pẹ̀lú ọlọ́run a máa tẹ̀síwájú lọ́la láti ṣàlàyé àkídà àkídà sálà lórí ọ̀rọ̀ ìsáwọ̀ èyí tó kó èèyàn yọ tí ò ní jẹ́ kéèyàn dùgbà ọlọ́run nínú ìtumọ̀ tó wà fún àmà tẹ̀síwájú abẹ́ ọlọ́run bá nípe látó fún alákọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ bí bá ti ṣàlàyé rẹ̀ lọ èyí tá a wí tí ò bá mu ó wá látọ̀dọ̀ ara wa àti ṣẹ̀tọ́n ọlọ́run kó forí jì wá èyí tá a wí tó bá mu ó wá látọ̀dọ̀ ọlọ́run kọ́lọ́ mọ́ṣáì ti sínú àkáǹtì ẹ̀sán dáadáa wa jábá nàbí wọlé ọlá ọlọ́run jábá nàbí wọlé ọlá mẹ́jọ àwà lẹ́yìn ànábì subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk